ẹ̀yin olólùfẹ́ mi mo mọ̀ pé ẹ ti lọ ẹ ti bọ̀ ẹ ti rí i pé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà mo ní agbèdì fún Elias International School nítorí pé a ti rí gbogbo àwọn countries tí wọ́n ti mú wa dé lórí ìjókòó bíi tí a wà ẹ ti rí àwọn countries tẹ́ ti dé àbí bẹ́ẹ̀ kọ́ ẹ fún wa ní àwọn countries tẹ́ ti lọ àbẹ́yìn tí ẹ tí ìdẹ̀ gbogbo countries tá ti lọ tá ti bọ̀ báyìí sìn a ti lọ Kenya a ti bọ̀ country wo tún ní kejì Spain Spain a ti lọ a ti bọ̀ New Zealand a ti lọ a ti bọ̀ a ti rí gbogbo àwọn ìlú wọ̀nyẹn lọ́lọ́kan òjọ̀ kan ohun tó tètè yà wá lẹ́nu ni wípé wọ́n tún kọ national anthem wọn ní àwọn èdè wọn wọ́n tún jó àwọn ijó ìbílẹ̀ wọn ẹ rí pé bí àwọn èèyàn ṣe ń lọ tí wọ́n ń bọ̀ ẹ pé tábìlì kínní wọ́n débẹ̀ wọ́n rí àwọn oúnjẹ ìlú wọ̀nyẹn lọ́lọ́kan òjọ̀ kan bí wọ́n ṣe ṣe é bó lè yẹ pé àwọn míì wà ń bẹ̀ tó jẹ́ pé kò ṣeé fẹnu kàn àwọn ṣìnṣán ni àbí o mọ ṣẹ́yìn jẹ́ gbogbo àwọn oúnjẹ ìlú wọ̀nyẹn lọ́lọ́kan òjọ̀kan ni wọ́n ti fi hàn wá gbogbo àwọn juice wọn náà wọ́n ti fi hàn wá bí wọ́n ṣe ń ṣe àti gbádùn wọn lọ́lọ́kan òjọ̀kan ṣùgbọ́n ẹ̀kọ́ wo la wá rí kọ́ nínú àwọn countries wọ̀nyí tí a lọ yìí lọ́lọ́kan òjọ̀kan ìjà tí ẹ̀rí ẹ̀kọ́ kankan dì mú láti òkè òkun bá a ṣe lọ bá a ṣe bọ̀ yìí ẹ̀kọ́ wo lẹ rò yí pa àríkọ́ bọ̀ èmi rẹ̀ kọ̀ọ̀kan tí mo kọ́ mo fẹ́ kẹ́ sọ ti yín náà. Hmm. ẹ̀kọ́ oríṣiríṣi ló wà ní gbogbo àwọn ìlú yẹn ẹ wo Kenya gẹ́gẹ́ bí ìlú ó ní nǹkan táwọn ń ṣe nílùú wọn tó jẹ́ pé ó yẹ kí àwa Nigerians ká kọ́ láti ọ̀dọ̀ wọn àwọn Kenya every year wọ́n ní nǹkan tó máa celebrate nǹkan tó máa celebrate nínú ìwà là ń sọ báyìí hmm. ó bá wù wọ́n ó lè jẹ́ ìwà ìfẹ́ hmm. ó lè jẹ́ ìsúrù hmm. ṣùgbọ́n ní ọdún yìí nǹkan tó ń celebrate tí wọ́n fẹ́ kí gbogbo àwọn orílẹ̀-èdè kọ́ sí ni máa practice òun ni ìfẹ́ àti àlàáfíà mm. peace mm. and love mm. so ṣé wàá rí gbogbo nǹkan tó máa máa ṣe nílùú yẹn a máa jẹ mọ́ peace àti love mm. peace àti love ó máa ń ran àwọn aráàlú lọ́wọ́ láti lè bára wọn gbé láìsí wàhálà nàìjíríà yẹ kọ́kọ́ rú ẹ̀kọ́ yẹn iléèwé náà á tún wò pé ah nǹkan tó dára kọ́ ní ara àwọn kẹ́ńyà yìí ẹ jẹ́ káwa náà ṣe bẹ́ẹ̀ so ara nǹkan tí èmi kọ́ nìyẹn. Ah, eh, lára nǹkan tí ẹ kọ́ yìí mo tún fẹ́ sàn kankan kan lótìtọ́ ni ohun tí ẹ sọ ní ti àwọn Kẹ́ńyà yẹn torí mo rántí pé ní nǹkan bíi ọdún kẹrin sẹ́yìn tí mo ní àǹfààní láti wà ní ìlú yẹn ní ọjọ́ kan dráìvà tí ó yẹ kó gbé mi ló bá mutí yó nígbà tó mutí yó ohun tí mo láti ṣe ni wípé mo láti gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ ẹ dẹ̀ mọ̀ wípé right hand ni mọ́tò titi wọn mo sáà gbìyànjú gbìyànjú mo sáà wọ ara mi bẹ́ẹ̀ ni mò ń béèrè tí mo fi débi tí mò ń dé bí àwọn ọlọ́pàá wọn ṣe ń dá mi dúró tí wọ́n ń béèrè lọ́wọ́ mi pé à kí ló ṣẹlẹ̀ mọ́ ní àdúrà kan fún mi ti mu tí yóò ní òmùdẹ̀ láti dé eh, Mombasa Mombasa ni mo ṣe ń lọ tí mo ṣe ń drive mo ṣe ń lọ yẹn thumbs up náà fún mi thumbs up tí bá ti lọ o tí bá ti pé mo fẹ́ overtake wọ́n tún ní sùúrù fún mi ṣe wọ́n pé ti nàìjíríà wa ló mọ́ mi lára ká wà rọ́ọ̀fù ká lọ báyìí ká gbogbo ẹ̀lẹ́mí náà ń ṣe lọ́hùn ó kàn rò pé ah àwọn ará abúlé eléyìí wọ́n sàrà ń fún mi ní sùúrù gbọ̀ tí wọ́n máa ṣe thumbs up well done ẹ pẹ̀lẹ́ ah nígbà mo wá rí i pé dàbí ẹni pé mi ni mo dá yàtọ̀ láàrin wíwá iṣẹ́ ilé mà ti gbé mi dé tàn bí èmi náà di pé mo bẹ̀rẹ̀ sí ní wá díẹ̀ ah. díẹ̀ díẹ̀ díẹ̀ mo rí i pé lóòtítọ́ ìfẹ́ ó wà láàrin wọn ohunkóhun tí wọ́n bá ń practice ní ọdún yẹn wọ́n máa fi ń hàn tí àwọn ọgbọ́n náà bá lè gbé irú ìwà báyìí wọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ó máa dà tó bá yẹ pé gómìnà wa ni Ah, nípínlẹ̀ èkó bóyá lọ́dún yìí o ìfẹ́ la fẹ́ fi bára wa lò kò ní sí jàgídíjàgan nínú mọ́tò bóyá àwọn tó wọ public bus o kí ìfẹ́ ìfẹ́ ní kẹ́ bára wọn lè má jẹ má jà rẹ tí ó bá ti ní òun ò lówó mọ́tò ẹ fi sílẹ̀ kó ra máa lọ kó bọ́lẹ̀ ń bọ́ sọ bẹ́ẹ̀ kó má sí wàhálà <laughs> gbogbo orúkọ tá a lè ṣe nìyẹn tá a fi lè kí ìfẹ́ kó lè wá ṣùgbọ́n tó bá ti di bí a máa máa bí ìṣẹ̀ṣẹ̀ bí kọ́ńtìrì yìí ni àbáwá iná ọkọ̀ ah, orí ọ̀fẹ́ la nílò lórílẹ̀‐èdè nàìjíríà mo dẹ̀ nígbàgbọ́ wípé láìpẹ́ sígbà tá a wà yìí gbogbo orúkọ báyìí ni yóò bá wá sí ojú táyé tẹ bá tún wá wò mo tún farabalẹ̀ wo ti Malaysia mo wá farabalẹ̀ wo orin orílẹ̀-èdè wọn ìtumọ̀ orin orílẹ̀-èdè wọn ó yàtọ̀ gédégbé mo wá rí wípé nítorí orílẹ̀-èdè wọn àwọn ní ànímọ́ kan tó yàtọ̀ ànímọ́ tí mo dẹ̀ wá rí yẹn ni wípé wọ́n ń ṣiṣẹ́ takuntakun bíi pé kéèyàn ń fira ẹ̀jìn nínú iṣẹ́ tí wọ́n bá ń ṣe kò sí ọ̀lẹ rárá láàárín wọn nínú orílẹ̀-èdè wọn ohun tí mo dẹ̀ rí nínú ànímọ́ wọn náà nìyẹn àti Spain gan fúnra wọn àwọn náà ní ànímọ́ kan ẹni wípé ìfẹ́ ó wà láàárín wọn gan ṣùgbọ́n kí ló wá ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa lónìí a rí i pé ọ̀nà wa ṣì jìn díẹ̀ ó kí lè rò pa a lè ṣe láti lè rí i dájú wípé orílẹ̀-èdè tiwa yìí náà ìfẹ́ wà àlàáfíà wà ọkàn wa balẹ̀ níbikíbi tá a bá ń lọ kí la lè ṣe ìmọ̀ràn wo la lè gba àwọn gómìnà wa àwọn olórí orílẹ̀-èdè gbogbo wọn tó ń wù wá lọ́wọ́lọ́wọ́ báyìí pé kí lè rò pé wọ́n lè ṣe láti tún fi sínú ètò ẹ̀kọ́. Hmm. ìrìn àjò nàìjíríà lórí ọ̀rọ̀ yìí ó gùn hmm. ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe máa ń sọ wọ́n ní a drop of uh, water makes a mighty ocean bí díẹ̀ díẹ̀ láti máa bẹ̀rẹ̀ wọ́n ṣe nǹkan tí wọ́n lè ṣe lọ́jọ́ kan lórí hmm. àwa nàìjíríà àti jìnnà nínú corruption nínú alákarakta hmm. àti àkàkarakta àkàvẹ́tù àkàgbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn hmm. kún mọ́ nítorí náà ó jẹ́ nǹkan tó yẹ pé a gbọ́dọ̀ máa ṣe díẹ̀díẹ̀ a bẹ̀rẹ̀ láti schools education wa kó jẹ́ education tó gbé character àti virtues tó gbé lárugẹ. Hmm. kí má kò jẹ́ pé academics academics ni gbogbo wa ń sọ̀rọ̀ nípa hmm. ó jẹ́ pé báwọn ọmọ ṣe máa fìfẹ́ hàn sára wọn hmm. tó ní máa búlì ìṣẹ̀dúpẹ́ fún èkó nsìnyìn they are really against um, uh, bully there's anti-bullying uh, uh, policy down sí ìyẹn dẹ̀ da so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ń jẹ́ kí àwọn ọmọ kọ́ bẹ̀rẹ̀ sí í kọ díẹ̀díẹ̀ ó dá mi lójú pé bá ṣe ń dàgbà àwọn náà bẹ̀rẹ̀ sí ní máa ṣe nǹkan tó ń kọ́ wọn láti kékeré hmm. àwọn gómìnà wa náà gẹ́gẹ́ bá ṣe ẹ̀wọ̀n pa sọ ọ̀rọ̀ kányà ń sìn hmm. wọ́n bá dẹ̀ wá sí ojú afẹ́fẹ́ hmm. tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ọ̀fẹ́ tó ní ẹ jẹ́ ká bára wa lò gẹ́gẹ́ bíi báyìí báyìí àwọn tó bá ṣe bẹ́ẹ̀ nǹkan tó yẹ kó ṣe fún wọn punishment bá ti ń wà. ẹ ṣe hmm. ó bá ṣe gbogbo ìyẹn tí àkàn máa jẹra wa lẹ́sẹ̀ o hmm. hmm. yóò rẹ pé tó bá jọmọ ẹ tó ṣẹ̀ tó filẹ̀ tó fọwọ́ra lórí tó pé ọmọ mi ni ṣùgbọ́n o ṣe nǹkan tó dáa yẹn bẹ́ẹ̀ wí tá a bá ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn tá a bá ẹ ṣe ìdájọ́ òdodo tá ń ṣe nǹkan yàtọ̀ látòkè àtilẹ̀ lágbára ọlọ́run ìyanu á ẹ̀yin olólùfẹ́ mi ṣé ẹ ti ń gbọ́ báyìí wọ́n ní ìyanu á ṣẹlẹ̀ ìyanu á ṣẹlẹ̀ nínú ilé tèmi náà o ẹ̀yin kọ́ ìyanu á ṣẹlẹ̀ lọ́dọ̀ títí yín náà ẹ jẹ́ ká fi ìfẹ́ ká fi bára wa lò wọ́n nítorí pé ìfẹ́ ló ṣe pàtàkì lórílẹ̀‐èdè yìí ohun tí mo kàn fẹ́ gbà wá níyànjú ni wípé a ti mọ̀ wípé láti inú ilé hmm, ló yẹ kí ẹ̀kọ́ ti máa bẹ̀rẹ̀ lẹ́yìn yẹn inú ilé ìwé kò yẹ kí a fi sílẹ̀ kò yẹ kí a kóyán ẹ̀kọ́ kéré kí ni ohun tí mò ń sọ nípa ètò ẹ̀kọ́ ẹ̀kọ́ pín yẹ́lẹyẹ̀lẹ o ẹ̀kọ́ pín sí igba òun náà ni wọ́n ti bá wa sọ lẹ́ẹ̀kan yẹn wọ́n ní ìwà ọmọlúwàbí ó wà lára ohun tí a nílò lórílẹ̀‐èdè nàìjíríà yìí ti bá àwọn tó wà lókè òkun àwọn náà ni à ń kọ́ àwọn ànímọ́ wọn yìí àwọn kan ló ń kọ́ ìfẹ́ àwọn kan ló ń kọ́ àlàáfíà kí ló dé táwa tá jẹ́ tọmọ orílẹ̀‐èdè nàìjíríà táwa náà ò tún lè mú ànímọ́ pàtàkì kan nínú àwọn ànímọ́ tí a ti sọ yìí ẹ jẹ́ kí a mú un lò kí ìfẹ́ kó lè gbilẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà mo ní nàìjíríà yìí ti gbogbo wa ni ẹ jẹ́ ká ṣe é ká sowọ́pọ̀ kórílẹ̀-èdè yìí lè dára ìgbà tí ìfẹ́ bá ti wà ní ó yọrí o ká sì tún kún fún àdúrà ká rọ́nà gbégbà sẹ́ kémi rọ́nà gbégbà kẹ́yìn rọ́nà gbégbà kájọ rọ́nà gbégbà sẹ́ lọ́lá olúwa mo ní a máa rọ́nà gbégbà lórílẹ̀‐èdè yìí lágbára ọlọ́run láṣẹ ìdùmàrè ẹ jẹ́ ká kó o ní papamọ́ra ká fi ìfẹ́ hàn gbogbo ibikíbi tí a bá ń dé níbikíbi tí a bá ń lọ níbikíbi tí ẹ bá wà ẹ má jẹ́ kí ìfẹ́ kó sọnù láàrin ara wa kó máa níjú báyìí lọ lọ́sẹ̀ yìí lórí ètò Ojúmọ́ Ire a máa fi àsìkò yìí dágbére fún àwọn ará ilé àlejò mi ẹ bá mi dágbére fún àwọn ará ilé. ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ olúwa máa bùkún gbogbo wa lágbára ọlọ́run. tó ẹ̀yin tí ẹ ń wò wá nílé fún àǹfààní ìbéèrè yíkéyìí tàbí tó bá jẹ́ wípé ẹ fẹ́ fi àwọn ọmọ yín ránṣẹ́ sí èkó ni torí boarding facilities wà nínú Elias International School àwọn iléèwé wọn gbámúṣé gẹ́gẹ́ bí ẹ ti ń wò lọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán báyìí ẹ rí wípé àǹfààní wà fún yín láti fi àwọn ọmọ yín ránṣẹ́ sí wa ọkàn dẹ̀ balẹ̀ wípé ibi tí wọ́n wà hmm, ibi alálùbáríkà ni tó Fẹ́yíkẹ́mi Ayọ̀yálékè ni mò ń jẹ́ fún àǹfààní ẹ̀yin tẹ́ ń wò wá nílé fún ìpolówó ọjà yín ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08134485935 lẹ́ẹ̀kan sí 08134485935 mo ní kò ní jù báyìí lọ lórí ètò Ojúmọ́ Ire ti ọ̀sẹ̀ yìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run Èdùmàrè mo ní àwa lẹ́ ò máa bá ẹ̀yin là ó máa rí gbogbo ọjọ́ọjọ́ kò ní jù báyìí lọ lọ́sẹ̀ yìí ire o.